إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد معاشر المسلمين مع إطلال عام وذهاب عام يبرز للمتأمل أحداث عظام وقضايا جسام يجدر بالعاقل الفتن أن يقف عندها وقفات ويسترجع فيها الذكريات يجدد فيها العهد ويبرم العقد ينظر في ماضيه وما أحدث فيه ويتأمل في مستقبله وما عزم على أن يفعله فيه إن أمد الله في أجله وزاده في عمره وأدام له نعمه وفضله معاشر المسلمين وقفات تبرز خلال هذه الأيام ينبغي على المسلم أن يقف عندها ويجيل النظر ويحرك الفكرة هذا وقف الله بابا طلع رجاء الله بابا بابا كان سوسوتي وقمجي tí ó sì ní pé méjì láíláí onílàwọ̀kẹ́ àná fíhìmá àlìhàtún tó bá ṣe wípé ẹlòmíì tó ń bẹ ní sánmà àti ilẹ̀ tá a tún lè pè lọ́lọ́run sánmà àti ilẹ̀ ọba ti bàjẹ́ torí kò sí ni àwọn alágbára tí wọ́n ń bẹ láyé tí wọ́n jálágbára lórí ayé wọ́n bára wọn takàngbà ká tó wá ní ẹni tó fẹ́ kọ̀ǹtró gbogbo ẹ̀dá pátápátá kò sí ni wọ́n bára wọn jà àìmọye àwọn ogun ló ti ṣẹlẹ̀ nílé ayé tó ti lọ sẹ́yìn tó ṣe wípé eh, world kìnnìkan wọ̀ kìnnìkan wọ̀ kò sí ní tó fàájú títa kàngbà agbára lọ. orí ẹ̀ tó sẹ́kù títí dòní ṣùgbọ́n ọlọ́run ọba ọba tọ́lá àríkà tó ní pé ònìkan ló dá gbogbo ayé ònìkan ní ń darí ẹ̀kọ́ sẹ́ni tí ọba takàngbà ẹni tó bá wá fẹ́ ṣe bí ẹni ọ fẹ́ bọ́lọ́run ọba takàngbà ọlọ́run ó sì rún ọba tọ́lá àríkà kò sí irú ẹ̀ ọba yìí òun ló tún wá sọ wa títí dàsìkò yìí lọ́pọ̀lọpọ̀ bíi láwa ni a rí wípé ọ̀rọ̀ nípa hijira níbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni ó máa wáyé ìtumọ̀ rẹ̀ náà ni wípé nínú àwọn ọjọ́ ayé odidi ọdún kan tó bá oṣù tó wá látọ̀dọ̀ ọlọ́mọba mu ó yọ kúrò nínú ìgbésí ayé wa a tún bẹ̀rẹ̀ ọdún mi nínú oṣù muharram láwàyé eléyìí tó islam oṣù eléyìí tó yẹ kí mùsùlùmí kó lo àsìkò rẹ̀ láti jọ́sìn ọba ọba nínú oṣù yìí mùsùlùmí gbọ́dọ̀ máa ronú pé ọdún kan lọ ọdún mi dé ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí bá ti mẹ́bì ní ọmọ wípé àkọ́dìyàn tó parí ó ní àwọn tí fẹ́ ṣe ní ń fi inú ní pé kí tó tán ọdún lójú rẹ̀ ó ní táwọn rí pè fún ọdún tuntun táàmù òun lé òun lòun ọdún ọfẹ́ sí ọdún ọdún wo ló fẹ́ sí ọdún táwọn kèfèrí là kalẹ̀ àfikọ́nà wọlá ètò bẹ̀rẹ̀ kọ́ sànù wa ìyẹn náà ló fà á tó fi jọ jẹ pé ó yẹ kọ̀ọ̀kan wa ká ẹ̀yìn Muharram títí dé Dhul bó mo ti lò kí ni mo fi ṣe kí ni mo rí ń bóyá nípa àtayé nípa tẹ̀mí nípa tí tí lọ bá pàdé wájú Ọlọ́run kí ni mo fi ṣe kí ni fourteen thirty nine náà ló tún bẹ̀rẹ̀ báyìí kí gan ni àwọn àlàkalẹ̀ mi pé ní tí mo fẹ́ jọ̀wọ́ mi ọ̀tẹ̀ nú ẹ̀ ni ó yẹ ká ronú sí ó yẹ ká wòye sí torí pé ọlọ́run bá ọba tó láàrin ká gbogbo ẹni ó bẹ̀rẹ̀ eléyìí tó parí ọmọ iye wọn iye ẹni tó padà sẹ́kù tó lò tán ọlọ́run nìkan lọ́mọ iye wọn ẹni tí ó lò léyìí náà tán ọlọ́run ló mà ó nìkan lọ́mọ torí kùn lálámà tán aláàmúlẹ̀ kò yóò gbogbo ntọ́ pamọ́ kedere lọ́hàn sọ́lọ́hàn bọ̀ bàtọ́ la rẹ̀ ga bó o láwọn àṣe kọ́lọ́n wọlé tó bẹ̀rẹ̀ kọ́ sànù wa ẹ̀yẹ oríṣi ọlọ́run tá à ń jọ ń bẹnu mọ́ṣáláṣí lónìí ẹ ruo awọn mọ̀ yí pé irú àwọn ti tí sọ fún ah, ọdún tuntun kan tó dé muharram dé muhammad sallallahu alayhi wa sallam dé kìí ṣe yẹ lápèjúwe tẹ́ bá sọ fún yẹn pé ìjẹ́rà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní yẹ kó bí fún mùsùlùmí òun ni wípé kí gan ní jẹ́ ìjẹ́rà òun mùsùlùmí bá máa ti ń jẹ́ ìjẹ́rà kó wò pé kí ló bí kí ló ṣe sábà bí ẹ̀ ọjà lẹ́yìn ìgbà tó máa ti ń jẹ́ ìjẹ́rà tán máa tó ṣe sábà bí ẹ̀ ṣé ìjẹ́rà yìí tó ṣẹ́kù gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́yẹ̀ kéèyàn mójútó ó lẹ́yìn kéèyàn ó gbìyànjú kéèyàn ọmọ àwọn kèfèrí gbogbo tí mùsùlùmí máa ń ṣe pátápátá àwọn náà nílànà tí wọ́n ti sùúlà kalẹ̀ fún wọn lórí ẹ̀ tẹ́ bá lẹ fẹ́ jọ́sìn àwọn kèfèrí náà ní ọ̀nà tí wọ́n fẹ́ gbà ká máa jọ́sìn ọlọ́run bọba tó láàrẹ́ ga ó ní méjìlá lóṣù lọ́dọ̀ àwọn kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mẹ́wàá lóṣù ìgbà wọn rí pé mùsùlùmí kùránì ti sọ pé méjìlá ni wọ́n bá fi méjì kù wọ́n wá làálẹ̀ wọ́n lò ní kí gbogbo ayé ọmọ ẹ lò àwọn alárúbáwá náà nílànà tí wọ́n lórí kíka oṣù tó ṣe déédéé tí wọ́n bá lọ́wọ́ àwọn tó ṣáwájú wọn nínú àwọn kèfèrí nínú àwọn àṣẹ́kùbọ̀ ẹ̀sìn ṣùgbọ́n anábì Muhammad sallallahu alayhi wa sallam kò tẹ̀lé kankan bẹ́ẹ̀ títí tó fi dáyé Umaru tó wá ní pé ká máa lo Muharram ká fi ká oṣù mùsùlùmí ṣùgbọ́n ìjírà anábì sallallahu alayhi wa sallam sọ́dún ni ṣébi one one ti january náà ni táwọn èèyàn ọmọ yẹn báńgà lọ́ọ̀dì thirty first december tá a lọ kójọ síbi kan táwọn èèyàn lọ march wọ́n march fún ìjìra a lọ máàjì pé a fẹ́ máàjì ọdún tuntun a ti kílẹ̀ olóde a lọ máàjì a lọ sí ṣe ń tí jẹ́ ànábì sallallahu alaihi wa sallam ṣe ń tọ́wà fún un ẹ̀yin ẹrúsìn ọlọ́run tá àtọ̀jọ́ ń bẹ nu mọ́ṣáláṣí méjì ní hijira àìwá ń jẹjọ kò jálè mẹ́nu bá fúnra wa ṣùgbọ́n ká àgbọ̀nà jẹ́ ọbọ̀ máa lọ́wọ́ méjì ni hijira pín sí alákọ̀ọ́kọ́ nínú hijira ni hijira tó ń kọ ìlú ìyá hijira tó ṣe pé ọkàn lèyìn ò fi ṣe ẹni tí ọkàn rẹ̀ ò bá ṣe hijira tára ẹ̀ bá ṣe hijira kò ní ní ládàá anábà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ń sọ hadith tí ó gbọ́ wá tó gbajúmọ̀ náà náwáwí ona ni hadith àkọ́kọ́ nu sahih al-bukhari innamal a'malu binniyat tama anabi muhammad sallallahu alaihi wa sallam fa man kanat hijratuhu ila allah wa rasulihi fa hijratuhu ila allah wa rasulihi ẹni tó bá ṣe hijra lọ sọ́dọ̀ Ọlọ́hun tó ṣe hijra wá sọ́dọ̀ ìránṣẹ́ anabi muhammad sallallahu alaihi wa sallam hijra rẹ̀ tó ṣe yẹn láàdá kó ṣe fọ́lọ́hun kó ṣe fa anabi yóò gbà ó torí pé òun fẹ́ tẹ̀lé lànà nẹ́bí fi ṣe ni ó gbà ó wá ní waman kanat hijratuhu lidunya yusibuha aw imra'atin yankihuha aw yatazawwajuha nínú rìwáyà mi ẹni tó bá ṣe pé torí ayé ló bá fi ṣe hijira kò sọ́lọ́n lẹ́mìí ẹ̀ kò sí títẹ̀lé ń tó jìṣẹ́ ọlọ́run bá ṣe lẹ́mìí ṣùgbọ́n náà fẹ́ ṣe hijira torí pé wọ́n ń nǹkan Mádínà tàbí wọ́n róbe fẹ́ fa ìjọ́rọ̀tòhò ìlàmà hájàrọ̀ ilẹ̀ yìí eléyàn ṣe hijira lára nìyẹn ọkàn rẹ̀ ò ṣe hijira látara bẹ́ẹ̀ ohun tó ṣe hijira lọ bá náà ní ọ̀sán lẹ́sàn ẹ̀yẹ rúṣin ọlọ́run tá à ń jọ bẹnu mọ́ṣáláṣí hijira pilẹ̀ tó yẹ kí gbogbo mùsùlùmí ó ṣe òun ni pé ká jẹ́ kí ọkàn àwọn ó ṣe hijira lọ sọ́dọ̀ ọlọ́run bìtẹ́rìkì ṣírkì wàlìmẹ́ásì wàlìbìdà kí hijira kọkàn wọ́n ṣe hijira lọ sọ́dọ̀ ọlọ́run bí tárùkì ṣírkì wàlìmọ̀áṣí wàlìbídà kọkàn wọ́n ṣe hijira lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbogbo tí ń jẹ́rìn ẹbọ tí ń bẹ láwùjọ ìkájáwọ́ ń bẹ ká má bá wọn dẹ́lẹ́bọ ká má bá wọn wòrán egúngún ká má bá wọn bọ̀gún ká bá wọn rin àwọn àrìn tí èsì ènìyàn mọ̀lúwàbí wàlìmọ̀áṣí gbogbo rẹ̀ ṣẹ̀ láwọn àwùjọ tá a wà yìí ẹni ọba lè dẹ́ṣẹ̀ jù lọ́la ẹ̀ṣẹ̀ làwọn èèyàn fi ń lajú torí pé kò sí tí wọ́n rí láwùjọ ju tí ń bẹ́ lọ́wọ́ bá nú lọ táwọn èèyàn sì ń hèlì wọn tí wọ́n ń pariwo wọn kò sí tí wọ́n wò nínú tó fi jù bá ń lọ kò sí tí wọ́n wò nínú DSTV jù bá ń lọ kò sí tí wọ́n gbogbo nǹkan tó sàjà tó jọ nǹkan lójú àwọn èèyàn láwùjọ ẹ̀ṣẹ̀ ní. àwọn èèyàn ó ṣe competition ọtí mímu wọn ní lábẹ́jà lọ́mọ tí mo jọ yẹ dáwọn ọ̀dọ̀fà ẹ̀rà kátọ̀ ń ṣe competition zina tí wọ́n lé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún rèpo obìnrin kan èèyàn mẹ́rin rèpo obìnrin kan kẹ́ẹ̀lẹ́ ní pé gbèsè ayé àwọn èèyàn ẹranko ni kẹ́ẹ̀nì kan dìde lórí obìnrin bá kẹ́ẹ̀lẹ́ mi ní oṣù tó gùn gbèsè ayé táwọn èèyàn ń dèrò kò sí ìrira kò sí pé kíní kankan ẹnìkan ń dìde òun náà ṣe ń gùn lórí ẹ wà dánwò ẹ wá wo báwọn àdánwò ẹ wá wo bó ṣe pọ̀ tó tá a bá ń sọ̀rọ̀ hijira hijira àkọ́kọ́ ni kọ́kàn àwọn ó ṣe hijira lọ́sọ̀dọ̀ ọlọ́run wàlbídà gbogbo àwọn àdádá alẹ̀ tá a fi ń ṣe lọ́yìn tá a kà sẹ́sìn ní ibo láṣẹ pati ẹ má jẹ́ àgbàgbé kí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó kú onígboro Mẹ́kà lẹ́yìn tó ti dáná bí ọlọ́run ọba fọ́dún bíi mẹ́tàlá gbogbo iṣẹ́ tí ń ṣe kò pèpè sí ìjọsìn àfaraṣe lọ bí nǹkan àwọn ìjọsìn ọkàn tawhid ìmọ̀lọ́ọ̀lọ́kan tó yẹ kúrò lànà bí ń pèpè sí i torí kọkàn wọn ó lè kọ́kọ́ ṣe hijira náà kó tó di pé hijira àfaraṣẹ́ òde ó ti kọ́kọ́ pìrìpì ọkàn wọn kalẹ̀ wọ́n ti nígbàgbọ́ ní ọlọ́run pé gbogbo ń téèyàn bá torí ọlọ́run ọba fílẹ̀ awadahu Allahu khayran minhu nítorí dáa jùlọ ọlọ́run owó fi pààrọ̀ ẹni ọba torí ọlọ́run ọba tó láàrin káfíń kankan lẹ̀ ọlọ́run ó fi tó dáa jùlọ pààrọ̀ ìgbà yẹn ló tún wá kan hijratun badaniyya hijira tá a fara ṣe nígbà tọkàn bá ti kọ́kọ́ ṣe hijira Ah, mùsùlùmí ayé òde òní táwọn pariwo hijira mélòó mélòó ní wa ní bẹ́ẹ̀ ń bí iṣẹ́ ìjọba tí ò kówó jẹ mélòó mélòó ní bẹ ní wa wa nípò òṣèlú tí ọ̀yàn àwọn tí wọ́n ń bẹ ní alẹ́mù àwọn abẹ́ ọwọ́ ẹ̀ tí ọ̀yàn wọn jẹ mélòó mélòó nínú wa lọ́jẹ́ bàbá tí ọ̀jà ń bá àwọn ọmọ ẹ̀ tọ́kọ̀ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n ní tó darí wọn síbi tó yẹ kó darí wọn sí. mélòó mélòó nínú wa lọ́jẹ̀yà tí ìrún rọ̀ lọ́rùn àwọn aláfẹ́ ṣe jẹ́ àwọn akẹ́wùlẹ̀ wà á tún wá ní káwọn àwọn ọmọ tí ìkírun á ọmọ àwọn ọmọ tí kì kan hijira tó ń nìyà hijira tá a fara ṣe òun ni pé gbogbo olú ibi téèyàn bá wà téèyàn ò ti rọ́lọ́run ọba sí mùsùlùmí máa ń pa bẹ́ẹ̀ tì lọ ti rọ́lọ́run sí eléyìí ò ní ṣe pẹ̀lú pé ṣe jira ọwọ́ akọ mẹ́ka ọlọ Mẹdínà táwọn asọ̀dẹ́rẹ́ pa rárá gbogbo ibi tí mùsùlùmí bá wà tí ọ̀rọ̀ lọ́rùn láti rọ́lọ́run ọ gbọ́dọ̀ pa bẹ̀tì kọ́ lọ ibi tí ó ti rọ́lọ́run torí ní tá a ayé wa ṣe kìí ṣe ayé la gbé ká fẹ́ bí ká mọ́tò ká gbogbo àwọn nǹkan tí ó bọ̀ wá ràn án lọ́wọ́ láti rí sìnkú sí nǹkan tó burú mẹ́ ọlọ́run alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́n ìkẹ́ ìgẹ́ ọlọ́run kọ́ lọ́bọ́n ṣe lánàbà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn àsìkò yìí tó so muharram bá dé bó ṣe jẹ́ pé a máa sọ̀rọ̀ nípa hijira nàbà muhammad sallallahu alayhi wa sallam nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan nínú àwọn oṣù tọ́lọ́run pọ́nlé tó bùkà sí òun lóṣù yìí ọlọ́wọ́ bá fi nǹkan àrà tó tóbi sínú ẹ̀ òun náà ni wípé gbogbo wa bá a ṣe ń bẹ́ ń bí kò sẹ́ni tí ọ̀gbà nẹ́bí Musa rí kò sí àtọ́mẹ́kẹ́ aleyhi salatu wa salam bí Fìràwọn ṣe jẹ́ tọ́ọ̀gìrì tó kò sẹ́ni tí ọ̀gbọ́kọ rẹ̀ nínú àwọn àtàǹbẹ̀ǹbì ìparun Fìràwọn àránṣe fúnra ń ṣẹlẹ̀ ànábì Musa aleyhi salatu wa salam inú oṣù yìí lọ́lọ́mùsí Fìràwọn tó tó ní àwọn èèyàn tó pa ọlọ́mọ wọ́n ọba ọba tó tí ó parun inú muharram ló sí ó wá ṣe déédéé ọjọ́ kẹwàá nínú ọba ọba tó lárẹ́ka ló fi parun fìràwọ́nà sí ibẹ̀ lọ́lọ́wọ́ ọba fi ọ̀la anabi musa aleyhi salatu inú oṣù yìí ló fi sí ọjọ́ kẹwàá ìyẹn náà ló fà á tó fi jọ́ gẹ́gẹ́ bí látà níbi Muhammad sallallahu alayhi wa sallam tó dé ìgboro Madina àwọn ará Madina àwọn àti Yahudi jọjọ ń gbé àwọn àtàwọn Yahudi jọjọ ń gbé ni wọ́n ti pọ́n àmọ́ wọ́n láwọn wàhálà tí wọ́n dá sí wọn lọ́rùn àmọ́ sọ yẹn jọ mi Ànábì wa bá wọn lórí wípé wọ́n máa gbààwẹ̀ tó bá ti di Muharram báyìí wọ́n máa gbààwẹ̀ ni tó bá ti dọ̀ndì tẹ́ wọ́n máa gbààwẹ̀ ni ah, ah. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wà mí èé ṣe tẹ́kí àwẹ̀ wọlé ń gbà yìí wọ́n ni ah ọjọ́ ìlọ ọlọ́run láwọn bàbá bàbá wa wọn ọba ṣerúkú ni ọjọ́ ìlọ ọlọ́run ọba lọmọ ìsìrẹ́yìn lọ́gbà wọn lọ́wọ́ fìràúnà àfi ń dúpẹ́ fọ́lọ̀ ni ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó láàrin já àkọ́rọ̀ wọn lórí ẹ̀ pẹ̀lú wípé àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn ọlọ́run ọba ò ní wọ́n parẹ́ kí wọn náà mọ́ lọ́jọ́ kan anabi ah, muhammad sallallahu alayhi wa sallam ó ní ana hakobi musa mi èmi lẹ́tọ̀ọ́ sí mo súnmọ́ musa jùmọ̀ lọ àwọn eléyìí òkú tẹ̀lé lànà ẹ̀ mọ́ ó bá ní káwọn mùsùlùmí náà máa gbà wẹ̀mù kódà níbẹ̀rẹ̀ islam àwẹ̀ àṣọ̀rọ̀ ọ̀ràn àyàn lórí gbogbo mùsùlùmí tí ń bẹ láyé gbà náà ọ̀ràn àyàn ni bí wọ́n ṣe ń gbà náà gbàtà anábì sallallahu alaihi wa alihi wa sallam torí pé sọ̀rọ̀ mùsùlùmí yàtọ̀ lẹ́lómi ọba gbọ́yìn yóò ní ebi gbàtà anábì yìí táwọn yahudi gbà wọn náà ń gbà kí ló dé ká má ṣe táwọn yahudi bá ṣe ní táwọn nàṣọ́rọ́ bá ṣe anábì wọn pẹ̀lú ọ̀fọ̀jọ́ kankan sọ fún wa pé a sọ wa kájọ a ẹni tí ó lè gbọ́jọ́ kẹsàn tẹ́yìn àbá gba méjèèjì náà yahudi ṣùgbọ́n lè ta anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bu láàdá fún anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ààwẹ̀ ọjọ́ aṣọ́rọ̀ tẹ́síbù alallah ìrètí láàdá lọ́dọ̀ ọlọ́run wípé kọ́lọ́wọ́n bó lò ń sábà bí àtẹ̀pá odidi ọdún kan tí ń bọ̀ wájú kọ́lọ́wọ́n bó fi parẹ́ àbí ọdún kan tó ṣáájú ẹ̀jà rẹ kọ́lọ́wọ́n bó fi parẹ́ ọlọ́wọ́n bó fi pa odidi ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ fún ọ̀yàn ó kéèyàn ojú ìyànjú kéèyàn gba àwẹ̀ àṣọ̀rọ̀ ó kéèyàn gbìyànjú kéèyàn gbà á kéèyàn ó lè bá àríra dágbà lọ́dọ̀ ọlọ́mọ bọ́ bá tọ́lá rẹ̀ ga ṣé rí àwọn onímọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ pọ̀ ní bẹ́ẹ̀ ká máa mẹ́nu ti dénú oṣù yìí ẹ já lọ mọ̀ wípé nínú àrà tí máa dá ni pé téèyàn bá ya o fìràwọnà alábòsí bó ṣe já alábòsí tó ọba ni bó ṣe já alábòsí tó gbogbo tí ń jẹ́ ọrọ̀ ayé ní bẹ lábẹ́ ọwọ́ ẹ̀ ń ṣe ń ga ń ṣe ń ga ṣùgbọ́n tó dópin fún jọ́ka bí òdòkun ẹ̀sá wa náà lọ́mọ̀ pé tá a bá jáwọ́ ń bí àbòsí yóò dópin lọ́jọ́ kan o ìgbà tó fẹ́ dópin òpin fún fìràwọnà fìràwọnà náà dọ́lọ́mà ó ní àmọ́ntò annahu la ilaha إلا الذي آمنت به banu إسرائيل وأنا من المسلمين. muslimin ó lóun náà gbàgbọ́ pé a ní ọ̀sọ́lọ̀ míì máa fẹ́ táwọn ọmọ israẹli gbàgbọ́ yìí kòkó mi ń tọkọ̀ mọ́ ó lé ní tí wọ́n gbàgbọ́ wa ana minal muslimin èmi náà ti dára mùsùlùmí àwọn fún lẹ́sìn pé àánà wà kọ̀dà àṣọyíta kọ́bìlù wà kóńtà minal muslimin ní ìsìn tó o ti ń ṣẹlọ́ láti ẹjọ́ yìí gọ́dọ̀gọ́dọ̀ wá dé ẹ̀mí rẹ̀ ọ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ máa dì mú bí mo náà sábàtì hadha shahri mubarak ó ní wípé bí èèyàn bá ń ṣe tọ́lọ̀ bó ṣe wulẹ̀ kọ́ pẹ́ tó kí ìyà ọ jẹ tó wal aqibatu lil muttaqin ọlọ́ni wa awrasna al-qawma alladhina kanu yustad'afuna mashariqa al-ardi wa magharibaha allati barakna fiha ọlọ́wọ́n bọ̀ bàtọ́ làárẹ̀ ga ọlọ́wọ́n tí àwọn ọmọ lárúbáwá kébùtì ara fìràwọ̀ náà tí wọ́n àwọn fìràwọ̀ yìí náà ti sọdọ̀lẹ́ ọlọ́run ní ibùyọ lórí ilẹ̀ ibùwọ̀ orí ilẹ̀ àwọn alápadà kó gbogbo ẹ̀ fún gbogbo ibi tá àlùbáríkà wà ń bẹ lórí ilẹ̀ ọlọ́run lápadà kó fún wọn. وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ọlọ́run látara apá àwọn ọmọ ìsọ̀yìlù ṣe sùúrù ìgbà tí à ń jẹ wọ́n nítorí ìtọ́lọ́wọ́n àkọlẹ̀ ọlọ́run ní dáadáa padà kó lé wọn lórí ẹ dákun gbogbo onú òṣèṣì tó wù ká bá bára wa bóyá ó le bóyá ó yí bóyá ó yí dande ẹ dákun ẹ mọ̀jà fẹ̀sìn ọlọ́run ọba lẹ̀ tá a bá ti fi ọlọ́run ọba lẹ̀ ọlọ́run yẹn ṣalábòsí kò ní fi wálẹ̀ láéláé intansurullaha yansurukum ọlọ́run tẹ́ ẹ bá ti ran ọlọ́run ọba ṣe ọlọ́run ràn yìí sí wọ́n yóò ṣàbít àkọ́dá ẹsẹ̀ yóò múlẹ̀ dáadáa lórí ẹ̀sìn nínú àwọn tó yẹ ká máa mẹ́nubà bí mo náà sábà ti há àdá ṣáàrin mubarak nìyẹn ẹ̀kọ́ pé bóò láti dènà tá à ní jálámù sí ọlọ́run ló mọ ibi tẹ́nì kọ̀ọ̀kan wa yóò dé lọ́la eléyìí tá a dìbò ibi tí wọ́n fi ń pa wá nàìjíríà yìí ìyà tí wọ́n fi ń jẹ wá gbogbo ohun tí wọ́n ń rí tí wọ́n kó wá lójú ohun tó ti máa ṣe tó wá fẹ́ dá láì máa mọ́ ẹnìkan à ń sọ̀rọ̀ jọ kó ní ní ìsìn bí yàn bá kàwé tó wá fẹ́ wáṣẹ́ inú mọ̀ràn tó wọ́pọ̀ ní kí mọ́ wáṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba kálukú sì wá kí tẹ́lómi bá ń sẹ́kẹ̀ yóò ní kò tí ìrìṣẹ́ ó máa ní ìjínbì kan náà ni kìí ṣe pé kò ríṣẹ́ ṣùgbọ́n kò tí ìrìṣẹ́ ti jọba gbogbo iṣẹ́ tó rí náà lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ tó tí ìrìṣẹ́ náà ni ó ní kan ah, kò ríṣẹ́ ṣùgbọ́n má lè jínbì kan náà ní má lè jínbì kan ni ṣùgbọ́n ẹni yóò ṣiṣẹ́ ìjọba ni ó ní mara tó kó fún yẹn ni pé kò yẹn mọ́ wá ṣẹ́ ìjọba kò fẹ́ kó gba haúsá ọlọ́run bọ́ wọlá ètò bẹ̀rẹ̀ yọ sànù wa yóò ń gẹ̀ dáadáa ẹja bọ́ ọlọ́run bá dún ẹja jìrọ̀ mọ́ tá a bá bọ́ ọlọ́wọ́n bọ́ ọba tó otu rẹ̀ gàdúró tá a jìrọ̀ mọ́ ọlọ́wọ́n bó tó fi àsìkò ń dáadáa àbí ọlọ́run náà àánú wa kó fi wá àsìkò ala kulli shay'in qadir akéwòn